إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا صلى الله عليه وسلم عبده أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدفكم الله وضعوا في جمع شواج النبوة محمد صلى الله عليه وسلم أبي الله سبحانه وتعالى gbogbo ìgbìyànjú ẹnìkọ̀ọ̀kan wa lórí ìfi ìjọsìn fún kọ́lọ́dá fún mádàmù wa ní báyà ìṣọ́ọ̀mọ́ wa fún àtẹ̀síwájú lórí àlàyé síra kìtàbù tàwí títí Sheikh al-Allama Muhammad bin Abdul Wahhab rahimahullahu rahmatan wasi'a wọ́n ní báàbù قول الله تعالى إنما ذلكم الشيطان يخوف أولياءه فلا تخافوهم وخافون إن كنتم مؤمنين àfáàní eléyìí náà ní ojúkọ̀nà tí ó ń sọ nípa àyà alukur'an tó dàbí oṣù wa ní sọ́rọ́tù alẹ́ imran aya one seventy five ọlọ́run bá lè jẹ́lá ní ìnáma bá àríkùmọ̀ ṣe ìfọ́n yòókọ́ wípò àwòdìyà á fọlá tàkàfúhùn wàkọ̀ọ̀kún ìnìkún tó mọ̀mìnì ọlọ́run nífẹ̀ẹ́ ìfọ́n òun nìyẹn o ìwà rẹ̀ lẹ́yìn yẹn èsì ìfọ́n bó ṣe máa ń ṣe nìyẹn yòókàwé àwòlíyà à ó máa ń dẹ́rù bà àwọn àwòlíyà rẹ̀ àwọn èèyàn rẹ̀ ó máa ń dẹ́rù bà wọ́n ó máa ń dẹ́rù bà wọ́n ẹni tó bá jẹ́ ẹni ọlọ́run ṣèkọ́nù lè dẹ́rù bà kí nǹkan yẹn kó lè jẹ mọ́ lára yẹn ni pé ẹ̀rù ṣèkọ́nù mi máa bà ṣẹ̀tọ́nù máa dẹ́rù yóò máa dẹ́rù bá àwọn èèyàn ti tiẹ̀ ẹni tí ìmánì rẹ̀ ò tó nǹkan ẹni tó dẹ́rù pé bó ṣe ń gbìyànjú pé kó o tẹ̀ máa fi lẹ́kọ̀ọ́ kan ṣẹ̀tọ́nù máa dẹ́rù òṣìbá pé tó o bá jókòó sí kó máa kírun gbogbo gbà tó o bá ní kó máa dìde lọ́fíìsì kó máa gba mọ́ṣáláṣí lọ láti lọ kírun à wọ́n á tó yọ ẹni jẹ́ o wàá pàdé láàárọ̀ ọjọ́ kan ní wàá bá káfíẹ̀ tà lórí tébù yòókù kíkọ àwọn ìyá a ṣètọ́nù máa ń dẹ́rù bá àwọn ẹni tí ti ẹ̀ ó máa ń dẹ́rù bá wọn yóò máa dẹ́rù òṣì bá wọn. wọn lè dúró lórí òfin ọlọ́run wọn lè dúró lórí ìlànà àdẹ́gbà Muhammad sallallahu alayhi wa sallam yóò wá wúra rẹ̀ pé tí wọ́n ti máa ṣe ìgbà gbogbo àwọn fáwọn jọ wà lọ́fíìsì òun nìkan lòun máa ń dìde kásìkò lórí bá tó láti gba mọ́ṣáláṣí lọ àwọn yòókù bí wọ́n ìpapọ̀ létà ẹ̀gbọ́n máa wá bá ń pè é ṣé kò ní àfẹ́sì iṣẹ́ òun bí ṣètọ́ nìyẹn ṣètọ́ ló ń dẹ́rù wa yòókù ìfọ̀ àwọn ìyá àwọn àmàdẹ́rù nǹkan burúkú àwọn nǹkan ní tí o tó nǹkan yóò máa ti dẹ́rù ba àwọn èèyàn ti tiẹ̀ sẹ́ni ó fi wá gbé tọ́lọ́mù kò ní mọ̀ wípé ṣètọ́nù ń dẹ́rù wò ṣètọ́nù ń dẹ́rù òṣìbá ó ń dẹ́rù òṣìbá yóò máa bẹ̀rù pé a ah, gbàtọ́ máa lò lè ṣe yín sìn torí ìrìn kíkí òun ṣáà lè papọ̀ òun ṣáà lè ká gbogbo ẹ̀ papọ̀ tó bá dalẹ́ tó bá délé látọ̀ sí òun lè kí zora àtúrò ìgbàgbére ṣáà ìfọ̀ sí gbogbo ẹ̀ papọ̀ iṣẹ́ tí ṣáà ìfọ̀ máa ń ṣe nìyẹn ẹlòmíì yóò ti ríra rẹ̀ tán wípé ah, àti aráńtò òun yìí tí wọ́n lè fún òun tí wọ́n lè fún òun níṣẹ́ yìí dá tí wọ́n fún òun ní kọ́ńtíráàtì yìí dá wà lè torí ẹ̀ ọjọ́ tí wọ́n ní kó wá kó wá discourse kọ́ńtíráàtì tí wọ́n fẹ́ fún un tó bá lọ ká gbogbo orúkọ ó ká gbogbo orúkọ rẹ̀ torí kíni torí pé kò fẹ́ kí wọ́n fi ojú ẹ̀sìn ojú mùsùlùmí tó ń ṣe ẹ̀sìn lójú méjèèjì kò fẹ́ ká fi ojú ẹ̀ wo òun kó má jẹ́ wípé bóyá wọ́n á torí ẹ̀ má gbé kọ́ńtíráàtì yẹn fún òun torí ẹ̀ ó lọ ká gbogbo olùmọ̀ rẹ̀ subhanallah kí ni yẹn àṣẹ ìtàn ìtẹ̀mọ̀dálé fún ṣe ìtàn ọlọ́run nìyẹn o bí fìdí máa ń ṣe fún wọn nìyẹn yóò Kana náà àwọn mùsùlùmí ẹni yìí a máa ṣẹ̀ṣẹ̀ dáadáa ó ní nǹkan púpọ̀ àti múra dáadáa ó wá apply fún iṣẹ́ tàbí kọ́ńtìn kan ó ṣe test ó pa lọ́wọ́ pé wọ́n fún interview tó wà wù pé a ah, kó má jẹ́ wípé irun kan òun òun ni yóò ṣàkóbá fún òun báyìí ló bá torí ẹ̀ lọ fa gbogbo irun kan ó ṣẹlẹ̀ ní lẹ́kọ̀ọ́ yìí kó ká gbogbo ẹnu mọ ẹni kó wọ tú kó kí tọ̀ dáadáa ṣòkòtò ẹ̀ tó máa ń fò sókè tẹ́lẹ̀ kó ká gbogbo ẹ̀ wálẹ̀ torí kó fẹ́ àtẹ́ni kàwé torí kó fẹ́ gbaṣẹ́ tẹ̀sán ní dẹ́rù bá ní o ìgbà tí a wá débẹ̀ àwọn tí wọ́n pè fún interview tóbi mélòó gbogbo wọn jókòó lẹ̀ àwọn interviewer wọ́n wá ń wò pé àà ó sì kú ẹnìkan wọ́n gbogbo wọn lọ kámẹ́rà wọ́n ti dùkú lẹ̀ ó kú ẹnìkan tí wọ́n retí kó dé èyí tí wọ́n fi mọ̀ pé nìyẹn ò tí ì dé òun ni wípé onírúgbọ̀n lẹ́ni tí wọ́n ń retí torí nígbà tí gbogbo wọn máa ṣe test performance ẹ̀ ó lékè gbogbo àwọn ìṣubú tí wọ́n lọ ṣe test yẹn wọ́n ti máa ń wò pé wọ́n tẹ̀sí ní fọ́tò ẹ̀ pásítọ̀ọ̀tẹ̀ pé pé ah, ọkùnrin tó nírùmọ̀ ló pọ̀ yìí wọ́n dàbí pé tìǹtàbí ìrọ́bà òkè òun làwọn ohun pẹ̀lú pàfọ́mánsì ní tẹ́sì ó wà exceptional ṣùgbọ́n ṣètọ́nù ti ń dẹ́rù bá àmà ó ti lọ fárúkọ̀n ó kì í sọ ó pàṣẹ gbogbo ẹ̀ wálẹ̀ kó ba lè ṣe ìtàbí kó ba lè fà ó ti wájú òkúlẹ̀ láàrin àwọn yìí àwọn yẹn wá wò pé àwọn òbí rí ẹnìkan táwọn ẹ̀ tẹ̀ wọ́n sábẹ̀rẹ̀ sí ń ṣe ìtàbí fáwọn yòókù kan wà bẹ bóyá kò ní wá mọ́ni pàtí ọkùnrin yóò wọlé tí lórúkọ rẹ tó bá di orúkọ ẹni tí wọ́n ń retí wọ́n wò pé a ah, àwọn pásítọ̀tì ẹ̀ ṣé wọlé lè ó ní bẹ́ẹ̀ ni a ah, irun padà ló bá dákẹ́ kí ló ṣẹlẹ̀ ó ló ń wò pé wọ́n lè má láìsí àfẹ́ránsì yẹn so wọ́n yẹn tó jẹ́ ìhàwọ̀ pé mini ìyẹn ló wá sọ wípé òun làwọn fẹ́ kọ̀ǹsídà fún sẹ́yìn tẹ́lẹ̀ ṣùgbọ́n kò ní trust nínú ọlọ́run ẹ̀ tó ń sìn ó fi sí ọlọ́run ẹ̀ báwo ni o ṣe ní fi sí àwọn torí ẹ̀nà òfin fagilé application rẹ̀ ìtàbí ìyẹn òkúlẹ̀ bóòlù mọ́ so òun fúnra rẹ̀ ló ń darí ìsìnkàn yẹn ẹ̀sẹ̀ òun fúnra rẹ̀ lọ́sà ó ń tọ́ láti sọ fún àwọn èèyàn wípé bẹ́ẹ̀ bá ṣe rí ẹjẹ́ kí wọ́n mọ̀ yín mọ̀ sẹ́yìn ṣe tó bá ń ṣẹ̀sìn yín káwọn èèyàn ń mọ̀ ẹ̀ pẹ̀lẹ́ tó ń ṣe níbi kíbi tó bá dé skul ni o ibi iṣẹ́ ni o àdúgbò kan ni o má tọ́jú ẹ̀sìn ó ṣe é kó jẹ́ wípé torí ẹ̀sìn tó ń ṣe yẹn gangan òun làwọn kan rí táwọn náà fi ń wò pé ah ẹni dáná lẹ́nu yìí ẹni tó ẹni tí ó lámà ánà lẹ́nu yìí ẹni tí ò fi ọlọ́run rẹ̀ ṣeré bó ṣe lè kó ma. so kí ló ṣẹlẹ̀ ńlẹ̀ yẹn ìdàmàgà lè fún ọ ṣe ìtọ́n ọlọ́run ní ṣe ìtọ́n ní bó ṣe máa ń ṣe nìyẹn o yóò ká wù fún àwòlíyà ó máa ń dẹ́rù bá àwọn èèyàn ṣe é àbáyé ti gbàgbé wípé ìtọ́lọ̀ ń bá ní yóò jẹ́ sí èèyàn yóò jẹ́ sí èèyàn bá kọ́ mọ́yàn ọ̀rọ̀ pé mo ní irùngbà wọ́n rí irùngbà mi tó pọ̀ ẹ́ ṣòkòtò mi ń fò sókè òun ni òṣìṣẹ́ tí wọ́n fún mi jẹ́ ọ̀rọ̀ yẹn tọ̀ ọlọ́run ò tí wọ́n bá fún ẹ níṣẹ́ yẹn ọlọ́run ò kádàrá pé wọ́n níṣẹ́ yẹn ni wà tó wọn ti wá tó wọn fún wọn níṣẹ́ yẹn tó wọn bá fá ẹrú gbà ìgbà yẹn gangan ni wọ́n ti wá fún yín jẹ àwọn ẹni yẹn tó wọ́n ṣẹ̀ṣẹ̀ tó ṣùgbọ́n wọ́n rí nǹkan yẹn lẹ́yìn ìṣẹ́yà tó ó bí ṣe ẹ̀sìn tó ń ṣe wọ́n ní lọ́jọ́ tó fi stress tó bẹ́ẹ̀ ló fi stress tó ṣe ló sọ yìí torí kí ni torí ọ̀rọ̀ ilé ayé ló fi fi tré ọ̀rọ̀ ẹ̀sìn tó ń ṣe ó fi tré àtìlẹ́ yàrá rẹ̀ ó fi tré ọlọ́run fara ọ̀rọ̀ tàà rẹ̀ tó ọlọ́run bá nìkan lá ó kìlọ̀ fún àwọn wo àwọn ọmọ mi níní o torí pé tẹ́ka wo ìparí ayà yìí náà ọlọ́run ní fàlà àtàkà fún ọmọ ẹ̀mọ́ wọn wà fà fún ìdíjìnì kẹ́ẹ̀bẹ̀ kí ń kún fún mùsùlùmí bẹ́ẹ̀ bá jẹ́ mú mi ní lóòótọ́ àwọn olóńgbà wí àwọn mú mi ní ọlọ́run ò dojú ọ̀rọ̀ yẹn kọ àwọn kèfèrí kò dojú ọ̀rọ̀ yẹn kọ ordinary muslim pàápàá mú mi ní òdodo mú mi ní òdodo tó iṣẹ́ lójú méjèèjì ló ọ̀rọ̀ yẹn kọ. inna dhalikumu shaytan yukhawwifu awliyaa ẹnìkan náà ń bẹ tó jẹ́ wípé òun tiẹ̀ bíi olórí ló jẹ́ níbì kan wọ́n ṣẹ̀ fi jẹ́ olórí ni ẹni yẹn tí mo mọ̀ dáadáa ni ṣùgbọ́n ẹni yóò kì í ṣe ẹni tí máa compromise ẹni o fẹ́ràn ẹ̀sìn gan ó dẹ̀ ń ṣe níwọ̀nba bó ṣe lágbára bó ṣe gbọ́ ọyé mọ́ so ibi táwọn wá ti jẹ ọ̀gá gbogbo àwọn tó wà níbẹ̀ ìjọ tí mítìn bá ṣẹlẹ̀ pẹ̀lú àwọn tó tún jẹ́ ọ̀gá àti tiẹ̀ náà lásìkò wọn bá tó yóò sì dìde gálá òun lọ mọ́ṣáláṣí lọ sí wọn. tó ìtọ́nà àwọn kọjá àwọn subordinate ìyẹn ló wá ń darí ìṣòro ẹ̀sìn pé a ọ̀gá yìí láyà kan o yí pé àwọn gan-an àwọn máa ń bẹ̀rù àti dìde pé kí mọ́lẹ́sìkà kan ti gbé ọ̀gá ilé ìdè tó bá dìde báyìí lásìkò òun tó àwọn náà gba rẹ̀ àwọn bá tẹ̀lé ṣe pé sọ́gà ìdìde àwọn náà tẹ̀lé ni tí àwọn ọ̀gá ọlọ́gá bá ti máa kọ̀ǹplé àwọn akọ́gbé kọ̀ǹplé àtòrí ọ̀gá náà ṣùgbọ́n wọ́n padà mọ nǹkan yẹn mọ́ wọ́n dẹ̀ sùn láyé bẹ́ẹ̀ tó wọ́n padà wá sọ yí pé tí àsìkò òru bá ti tó kó jẹ́ kó máa jẹ́ káwọn mọ̀ káwọn bá ti ní general meeting bẹ́ẹ̀ so that àwọn akẹ́kọ̀ọ́ pọ̀ ẹni wọ́n fẹ́ mú mi ẹni tó fẹ́ jẹ́ mid-five ẹni tó fẹ́ tọ́lọ́ bí wọ́n pé kì í ṣe nǹkan téèyàn ń tọ́jú èèyàn ń tọ́jú ẹ̀sìn yẹn kiri tó bá wà bí mo ṣe ń tẹ̀sìn mi lélẹ̀ mi nítorí nǹkan tí mo fẹ́ gbà níbi tí mo wà yìí ni wọ́n sọ pé èrò zúrì mi ní gbogbo ìgbà ẹ̀yìn áfírì máa wá gbé èrò zúrì ẹ̀yìn mọ́tòlá lẹ́yìn ká ẹ̀sìn bá délé ìmàtòmọ́kì rárá òun ló wà tó wá ń jẹ ọ̀fẹ́ pátápátá subhanallah tó lára wípé kéèyàn wá committed pẹ̀lú ẹ̀sìn tó ń ṣe kó wá committed pẹ̀lú ẹ̀sìn tó ń ṣe kéèyàn má gbọ́ ní ṣàìtọ́ lẹ́nu ṣàìtọ́ náà máa dẹ́rù oṣù báyìí ọlọ́mọba àlejò ọlá òun lọ́ba tí máa rọ̀yàn lọ́rọ̀ ọlọ́ni ẹ̀nà màbá àlejò ṣàìtọ́ ń ṣe nìyẹn ọlọ́run máa ń dẹ́rù ba àwọn èèyàn síbi ẹ̀mí ẹni tí gbàgbọ́ rẹ̀ tó nǹkan ni máa dẹ́rù ba yóò máa dẹ́rù ba wọn yóò máa dẹ́rù yóò máa dẹ́rù òṣì bà wọ́n bákan náà yóò máa dẹ́rù lílà nílò ọ̀rọ̀ ilé ayé yóò máa dẹ́rù rẹ̀ bà wọ́n ọlọ́run ní fala takhafuhum wa khafuun ọlọ́run lẹ́ẹ̀ gbọ́dọ̀ bẹ̀rù wọn èmi ní kẹ́ bẹ̀rù in kuntum mu'minin tó bá yẹ pé lóòótọ́ lóòótọ́ ẹni gbàgbọ́ sí Allah subhanahu wa ta'ala ilé yóò máa jẹ́ ẹ̀kọ́ ló jẹ́ pé mùmìnì ọlọ́run bá àlìfẹ́ lọ́la máa ń bẹ̀ ọlọ́run làá mọ̀ pé wa qala rabbukum ud'uni astajib lakum ọlọ́run ní ẹ pè mí bẹ̀rù ṣàìtàn ẹ ọlọ́run fún nǹkan tó bá ń rú yín lójú tó ń dẹ́rù bàyín ìyẹn máa bí Allah subhanahu wa ta'ala ọlọ́run ní astajibi lakum ọlọ́run ní máa jẹ́ pé yìí. naam wa qawluhu tó kátó lọ síbi àyà ẹlẹ́ẹ̀kejì ìdí tí àfáà mú àyà àkọ́kọ́ yẹn wá innama zalikum shaytan yukhawwifu awliya'ah. فلا تخافوهم وخافوهم إن كنتم مؤمنين إذا تقيموا هنا نقول تنقل الخوف ìbẹ̀rù ìbẹ̀rù alóye ká máa bẹ̀rù ìdí tí àfáà ní mú àyà yìí wá ní ẹ̀. àyà tí wọ́n mú wá ṣáájú eléyìí báàbù ta kàtàn ní ọ̀sẹ̀ tí ó lọ òun sọ nípa alimahabba ó sọ nípa àlùfáàbà ìfẹ́ ìfẹ́ ìyẹn la ṣàlàyé fún wa lónìí rárá ṣùgbọ́n lẹ́yìn yẹn àbá wa ń wọ̀ nípa àlùfáàbù wa torí kíni torí pé sáńtì ní ìdáadà méjèèjì tá a fi ń ṣe náà nìyẹn ẹ̀rù àlùfáàbù wà ní àlùfáàbà ìfẹ́ ọlọ́run ìfẹ́ ìjọsìn ẹ̀rì ìfẹ́ wíwọ àlùjánnà náà alùpàwù ìbẹ̀rù ìyá ọlọ́run ìbẹ̀rù fìtínà tó lè tẹ́lẹ̀ nígbà téèyàn bá jẹ́ ẹrúsìn ẹrúsìn ọlọ́run ọba lódodo ìmọ̀ bẹ̀rù fìtínà tó lè tẹ́lẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn nǹkan méjèèjì ọ̀nà kángbà sí kángbà ṣe ìbádà òun náà nìyẹn tó ló jẹ́ wípé alùpàwù ìbẹ̀rù títa ló yẹ ká bẹ̀rù ọlọ́run yẹ ká bẹ̀rù Allah subhanahu wa ta'ala ló yẹ ká bẹ̀rù. àwọn akọ́kọ́ yìí pé ìbẹ̀rù méjì ló ń bẹ wọ́n ní ìbẹ̀rù méjì ló ń bẹ wọ́n ní àkọ́kọ́ àhàwù tó ní ṣe pẹ̀lú ìbáadà àhàwù tó ní ṣe pẹ̀lú kíni العبادة خوف العبادة والتبذل والتعظيم ẹ̀rí ní ṣe pẹ̀lú ìjọsìn kíyàn kó ẹnìkan léyà kó wọ́n bẹ̀rù ẹni yẹn níbẹ̀rù wípé àá àwọn ṣéwù ẹ eh, hánàlá àwọn ṣéwù ni wọ́n ń bọ̀ kó mọ bẹ̀rù wọn kò fẹ́ sọ̀rọ̀ tí ó tako ṣéwù kò fẹ́ kò fẹ́ sọ̀rọ̀ báwájú ṣéwù kò fẹ́ ṣe ẹni ṣe ìdílé wọn fi bínú kó mọ bẹ̀rù ṣéwù. káwọ́pù sàbálùú ẹ̀rì wà tààrí ìbẹ̀rù eré ṣírkù ni ẹ̀kọ́ ni a gbọ́dọ̀ fún ẹlòmíràn àti Allah subhanahu wa ta'ala àtọ̀rọ̀ fún ẹ̀lú ní so ṣé bẹ́ẹ̀ náà ló ṣe rí ìpè ọmọ ìdí ènìyàn ó bẹ̀rù ọlọ́run ní gbogbo nǹkan lọ ṣé kò sí ẹnìkan tó bẹ̀rù ní bó ṣe bẹ̀rù ọlọ́run lọ ká má kọ́rọ̀ ọlọ́run létí ẹlú ní ọlọ́run mọ̀ ń wù ẹ́ wọ́n dárúkọ ọlọ́run fún ẹ̀rù ọ̀bá ṣùgbọ́n wọ́n dárúkọ ṣéwù ẹ̀ àbí kò sí irú ilé kéwú rẹ̀ àyà rẹ̀ ó dà ẹni àyà rẹ̀ ó dà ẹni tó bẹ̀rù nìyẹn ẹni tá a bá fún ní họ́ọ̀mù tàbá lórí wọ̀tà àbí ìbẹ̀rù ìgbéni tóbi ìbẹ̀rù ìrẹ́ra ẹni lẹ̀ fún yàtọ̀ yányá ìbẹ̀rù ìjọsìn tá a bá gbé fún ẹnìkan ẹni tó ń gbé fún yàn yẹn ọ̀dà àti ọ̀rọ̀ kàdùnmá ó ti ṣe ẹnu pẹ̀lú ọlọ́run ó ti bá ọlọ́run wá ogún látara ìbẹ̀rù ènìyàn eléyìí káwùkù ìbáda ni wọ́sọ̀lọ́dún. ìbẹ̀rù ẹlẹ́ẹ̀kejì àwọn àkọ́kù ní àkọ́kù sọ̀bíyàí wàlúùbíyì ìbẹ̀rù àdámọ́ ìbẹ̀rù náà ni ṣùgbọ́n àdámọ́ ọmọ ìdí ènìyàn òun ni kó níbẹ̀rù lára àwọn wa níbẹ̀rù yẹn lára jura ẹlòmíì ìbẹ̀rù ti gbẹ lára rẹ̀ hánà wà. Ányán ányán lásán tó bá gbó ní ẹsẹ̀ rẹ̀ o lè dábọ́ láti láti ti ẹ̀jẹ̀ kóró lù wálẹ̀ torí ányán tó gbó ní ẹsẹ̀ rẹ̀ ní o. Irú ìbẹ̀rù yẹn tó lè torí ẹ̀ di ẹlẹ́kọ̀ọ́ rárá ẹ̀yàn ń pè ní tọ̀bírí the natural ìbẹ̀rù ní ti ń lára ẹni yẹn ẹni tó kọjá lọ lẹ́gbẹ̀ẹ́ transformer tìrọ̀fọ́mà wájú gbóòrò lẹ́ẹ̀kan náà àyà rẹ̀ ó já yóò kó ìbẹ̀rù yẹn sìn ìbẹ̀rù ó yẹn wọ́n ní àlàkọ́kù tọ̀bí rí náturali ìbẹ̀rù ni kò tọ́ ẹni ẹni gèsè rí kò tọ́ di ẹlẹ́bọ àhán kò tọ́ di gèsè rí kò tọ́ di ẹlẹ́bọ ẹlòmíì kò lè rìn nínú òkùnkùn ẹ̀rọ òmùgbà tó jẹ́ akẹ́ni kankan lágbèmọ́ lójijì nínú òkùnkùn ẹ̀rí yóò mú eré àbá alkhawfu tabi'i natural ìbẹ̀rù ó máa ń wá ń wà lára ọmọ ẹ̀dá ènìyàn lóra wọn lọ ó pọ̀ lára ẹlòmíì gan-an ó pọ̀ lára ẹ̀sẹ̀ ìgbésẹ̀ wá pálọ́ ẹ wò pé kí ló ṣe àti èkúté ló borí ẹ̀sẹ̀ rẹ̀ kọjá subhanallah òun ló pariwo tó yẹ natural ìbẹ̀rù ni kò sọ́ọ́ ìbẹ̀rù pẹ̀lú ìkòkòrò ẹ̀lẹ́mọ̀ ilé yìí ìbẹ̀rù kan ìran inú àwọn ìbẹ̀rù ni ṣùgbọ́n ìbẹ̀rù àkọ́kọ́ yẹn ló jẹ́ wípé ká máa fi gbé ẹnìkan tóbi ká máa fi gbé ẹnìkan tóbi bí ìbẹ̀rù ẹni tó ń sin kankan ìbẹ̀rù ìjọsìn eléyìí àgbọ̀dọ̀ pé fún nǹkan ní ìlẹ́yìn ọlọ́run káàdà wọn àlà tó ló jẹ́ wípé ọlọ́run sọ wípé ìjà màmá rẹ̀ kò ṣe ìmọ̀ ìkáwùjọ àwọn ìgbìyànjú ìgbọ́n àwọn ọjọ́ ló ba àwọn èèyàn rẹ̀ ní àwọn ilé nínú àwọn èèyàn òun àwọn ló máa ń dẹ́rù bà tí wọ́n máa lọ pé hey hey kíní kan wà ń bẹ hey hey ẹ̀bùn dín bẹ o kíní kan ògùn kíní kan bẹ o àpàtì kan bẹ o mùsùlùmí ò fi ń bẹ̀rù àwọn kan báyìí mùsùlùmí ò fi ń bẹ̀rù àwọn kan báyìí ọlọ́run ni a ti bẹ̀rù ìtọ́nà bá ní òṣèlẹ̀ tó wa mo ní òṣèlẹ̀ tó wa èyí tí ò bá ní ìṣẹ̀lẹ̀ tí ò bá ní ìṣẹ̀lẹ̀ kò ní ìṣẹ̀lẹ̀ kódà kẹ́nìkan fi òun gbárí bẹ́ẹ̀ pẹ̀lú ó jẹ́ ọ̀kan nínú ìdí tí a bá fi mú aya ìwọ wàkọ́ olùgbò aya tí wọ́n fi tẹ̀lé òun náà ni rọlọ́wọ́ bá tó ṣe ń bẹ́ni sọ́ọ̀tù tàwùbà aya èyí ọlọ́ni ìnàmà yàmúrù masájìdà wọ́n yìí من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين ọ̀rọ̀ káwù làfàfẹ́ mú jáde nínú fún wáyà yìí wá ṣùgbọ́n ẹja tó láti bẹ̀rẹ̀ ọlọ́ni ìdára ya'muru masajid Allahi man amana billahi wal yawmil akhir àwọn tí wọ́n máa kọ̀ǹtró mọ́ṣáláṣí ọlọ́run ilé ọlọ́run mọ́ṣáláṣí ọlọ́run mọ̀nà àmọ̀nàbílá àwọn tí wọ́n nígbàgbọ́ sí ọlọ́run ní o àwọn ẹni ọlọ́run onígbàgbọ́ òdodo àwọn ẹni wọ́n ní kọ̀ǹtró ní mọ́ṣáláṣí ọlọ́run kì í ṣe bẹ̀rẹ̀ bàbá àdínì torí kó jẹ́ bílíọ̀níà àwọn ayọ̀ kọ́mítì àwọn kọ́mítì ẹnìkan sẹ́kẹ́tìrì tírẹ́jọ́rà àwọn ni wọ́n mọ̀ ti sáámi bí wá àti ó ṣe máa lọ mọ́ṣáláṣí ẹ̀ wá sí àmọ́ wọn ló tètè ẹ̀ ní ọ̀fẹ́ pé dọ́kítọ̀ lágbájá kó ní ọmọkùnrin mọ́ṣáláṣí níkùnmí. إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر àwọn tí wọ́n nígbàgbọ́ sí ọlọ́run àti ọjọ́ ìkẹyìn wà tán gbé lọ wà á ta zaka tí wọ́n ń yọ zaka wọ́n ti dáadáa wọ́n tẹ̀lé fi hàn lọ́wọ́ wọ́n jìnnà sí àwọn nǹkan tó lè bà wọ́n lẹ́sìn jẹ́ wàlàm yakhsha illa Allah sáfà lọ́nà nìyẹn wàlàm yakhsha illa Allah bákan náà wọ́n bẹ̀rù kankan àyàfi Allah subhanahu wa ta'ala ẹ̀ àwọn tí wọ́n ní kọ́ńtrol ní mọ́ṣáláṣí àwọn tí wọ́n máa darí mọ́ṣáláṣí torí pé lọ́jọ́ náà lọ́hùn àwọn mọ̀ṣẹ̀lẹ̀kùn wọ́n máa ń sọ wípé àwọn làwọn ń darí kàábà ọlọ́run sọ wípé innama ya'muru masajida Allahi man amana billahi wal yawmil akhir ọwọ́ yín kọ́ ló yẹ kó wà ọwọ́ àwọn tí wọ́n jẹ́ múmi ní òdodo àwọn tí wọ́n jẹ́ olùbẹ̀rù ọlọ́run tí wọ́n nígbàgbọ́ sí ọlọ́run àti ọjọ́ ìkẹyìn àwọn tí wọ́n ń kírun wọn déédéé àwọn tí wọ́n ń yọ zaka táwọn sọ pé ẹjẹ́ ká dá ọ̀rọ̀ mọ́sálásí dúró de bàbá àdúní bàbá àdúní da ó wà nílé wọn yẹ mọ́sálásí àfijọ́ jímọ̀ àwọn yẹn là ń dá ọ̀rọ̀ mọ́sálásí dúró de subhanallah kò sínú àwọn tọ́lọ̀ sọ pé kí wọ́n mọ darí ètò mọ́sálásí ẹni tí èkí ń déédéé ẹni tí ìgbàgbọ́ rẹ̀ tó mẹ́hẹ wàlàbíàkùsà ìlànà ọlọ́run ní kódà nínú àwọn ìròyìn àwọn tí wọ́n jẹ́ olùdarí mọ́ṣáláṣí òun ni pé làmúyà ṣàlì lọ́lọ́ ọlọ́run nìkan ni wọ́n máa ń bẹ̀rù wọ́n dẹ́rù ẹni kankan bó ṣe lè kú bá kò sí nǹkan kan nìkan fi dẹ́rù àwọn nílẹ̀ wa ilẹ̀ yorùbá ń bí àwọn èèyàn máa ń fi oògùn oríṣiríṣi dẹ́rù bara wọn àtàwọn mọ́ṣáláṣí wọ́n máa fi dẹ́rù bara wọn. ẹni tí ò lẹ́tọ̀ọ́ kó jẹ ìmáàmù òun náà mo yóò mọ̀ ju ipò ìmáàmù wọ́n máa wá já subhanallah àwọn tí àwọn èèyàn ń wọ ẹgbẹ́ bí àfa láwùjọ wọ́n máa wá lérí iná kàlídìrà wọn wọ́n máa lérí iná kàlídìrà wọn sáwọn àfa nìyẹn àwọn èèyàn kọ́lé yẹ kó wọ́n darí mọ́sálásí ètò mọ́sálásí yẹ kó sí lọ́wọ́ irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn ìdáná àwọn láwùjọ ní wọ́n nalé ní mọ́ṣáláṣí kan wọ́n ní wọ́n yọ ìmáàmù kan nígbà tí wọ́n yọ torí pé wọ́n káwọn kan burúkú ọmọ lọ́wọ́ tó ìmáàmù tí wọ́n yọ èyí òun náà wá jẹ́ ẹnìkan tí ó máa ń sa oògùn oníṣàkóso ayé àwọn afẹlẹ́gbẹ́ ìjẹ ìmáàmù ẹni tí wọ́n fi jẹ ìmáàmù àdéhùn náà ògúnjì mí ní ìlòun náà bí tọ̀hún ṣe jẹ́ abidà wàrà bí ẹkùn ẹ tí wọ́n fi jẹ́ ògùn jìbì wọ́n àwọn èèyàn mọ̀ wọ́n ní ní kan bó ṣe fẹ́ gún orí mímbà yìí bẹ́ẹ̀ lórí kìíní kan bí okùn ó àbí ó ṣàrí nǹkan kan tó jẹ́ wípé naturally nǹkan yẹn ò lè sí ń bẹ̀ bí abí aláǹgbá àbí bí abí ògùn kan àbí àdìgbò àti ó ṣàbá nǹkan bí ogun lórí ìtẹ́ orí nígbà tí ó ti kírun àwọn èèyàn máa rẹ pé náà sùhánàmà kílé lé kílé lé kílé lé ìjọba ni ẹdúró ẹdúró gbogbo yẹn ti sẹ́yìn àbá ìmọ̀mù bá tọwọ́ bọ́ ní agbádá ló bá pa oúnjẹ yọ ló bá lu kiri tó wà nílẹ̀ lẹ́ẹ̀mẹ́ta wóyì wóyì wóyì ó ní ọyá ẹmu ẹdú nù sùhánàmà ogójì nìyí àti àbìjàwàrà bí ẹkùn kí ní yàtọ̀ àwọn méjèèjì àtẹni tí wọ́n lé kú àtòmùn tọ́sẹ̀ fi jẹ ìmọ̀ àà ọlọ́ni ìnàmà yà àbú masajid allahi man amana billahi wal yawmi àwọn èèyàn kọ́ ló yẹ kọ́ máa darí mọ́sálásí wọn ò wọ́ọ̀tù láti darí mọ́sálásí wọn ọlọ́ni wà lábíyá kùsà ìlà lọ àwọn tí wọ́n dára dọ́lọ́wọ́ yányán àwọn tí wọ́n èyí tẹ̀lé ròyìnròyìn ṣèitọ́ọ̀nì ẹ́ ó ní olówó ìpàdé wọn pa báyìí ó ní ojú alákan fi sọ́rí ojú alákan fi sọ́rí tọ́lọ̀ máa ń sọ ìwọ náà máa sọ láàárẹ̀ ẹ́ fọ́lọ́ ń sọ tó ń fi okùn sí ní kan gun ọ̀pẹ wálé tọ́lọ̀ máa ń ṣe ẹ̀wọ́ náà máa ṣọ́ra rẹ̀ máa ṣọ́ra rẹ̀ ṣé o ní kó wá tó ń dè mọ́ra ìmọ̀mù wá tó ń dè mọ́ra kò ká nà wá. tó irú àwọn èèyàn báyìí ọlọ́ni wọn lẹ́tọ̀ọ́ láti darí mọ́ṣáláṣí ló jẹ́ wípé sábà jẹ́ ìmọ̀ọ́mù ní àwọn mọ̀ṣáláṣí ẹ̀rí nínú àwọn kátà òun náà ní kí ni àkídà ẹni tàbí ìjẹ ìmáàmù kí ni àkídà rẹ̀ kí ni àdìọ́kàn rẹ̀ ẹ́ fúlà bó lóògùn lòun náà kí ni àwọn tó ti ń sọ sẹ́yìn tá a mọ̀ kí ni àwọn wá àti tó máa ń ṣe kí ló ń pèpè sí bóun ló ṣe mọ kùránì sí kódà kó há gbogbo kùránì ó há odidi kùránì sanyanya tó mọ ìwáyà ṣùgbọ́n ológun ni onínáńkàlì ni kò lẹ́tọ̀ àti jẹ ìmáàmù kò lẹ́tọ̀ àti jẹ ìmáàmù kò lẹ́tọ̀ láti darí mọ́ṣáláṣí tọ́lọ́mù bá ní kíláà jẹ́ nàná rẹ̀ nínú àyà yìí Suratu Tawba àyà èyí innama ya'muru masajida Allahi man amana billahi wal yawm ibi táàtì mọ̀ wípé ọgọ́rọ̀ àwọn masáàjì wa ní south west sábà wúlọ̀ wúbọ̀ tá a lọ wá dáadáa á rí i pé ọ̀gọ̀rọ̀ wọn gan àwọn tí wọ́n ń jẹ ìmáàmù níbẹ̀ wọ́n lẹ́tọ̀ọ́ sí àdìjẹ ìmáàmù bẹ́ẹ̀ wọ́n lẹ́tọ̀ọ́ sí ìdarí mọ́ṣáláṣí wọ́n lẹ́tọ̀ọ́ sí pẹ̀lú pátápátá tí wọ́n ṣe ìmáàmù kan ní sáìdì amukoko ní sáìdì amukoko wọ́n ti padà lé òun náà kúrò wọ́n ti padà lé kúrò oúnjẹ ìmọ̀mù ní mọ́ṣáláṣí ó wá kírésì yàrá kékeré kan lẹ́gbẹ̀ẹ́ mọ́ṣáláṣí lára mọ́ṣáláṣí náà ni kí ló ń ṣe ń bẹ̀ àpá gbogbo gbà ní efi yóò máa jáde nù rẹ̀ yóò máa sun orí ológbò yóò máa sun orí ọká bẹ́ẹ̀ ni yóò máa gún oríṣiríṣi oríṣiríṣi òórùn ló máa jáde nù rí tó pè ní ọ́fíìsì ìmọ̀mù yẹn oríṣiríṣi òórùn ló jáde bẹ́ẹ̀ àfa babaláwo ni ìmáàmù babaláwo ni ọlọ́run padà ṣe àwọn tí wọ́n ní mọ́ṣáláṣí wọn padà rí wípé ẹni yóò lẹ́tọ̀ọ́ tó kó máa darí mọ́ṣáláṣí ẹni máa wá lé ìlànà wọ́n lé ìlànà ó fẹ́ máa fa wàhálà wàá kàn sun ẹ̀wọ̀n lásán so tá a bá wò lọ wò bọ̀ bá a rìn káàkiri àwọn mọ́ṣáláṣí ká lọ wo àwọn tó ń darí àwọn mọ́ṣáláṣí yẹn àwọn tí wọ́n lẹ́tọ̀ọ́ láti darí mọ́ṣáláṣí tí wọ́n qualify ní sọ certificate o wọ́n qualify nípa àkídà nípa àdìọ́kàn wọ́n qualify nípa ìmọ̀ ẹ̀sìn wọ́n qualify wọ́n lè ṣàlàyé ọ̀rọ̀ ẹ̀sìn kó yanjú ẹni tí ò lè ṣàlàyé ọ̀rọ̀ ẹ̀sìn kó yanjú bóòlù ṣe ń jẹ ìmọ̀ọ́mù torí pé ojúṣe ìmọ̀ọ́mù ni kó tó àwọn èèyàn gbọ́nà ojúṣe ìmọ̀ọ́mù ni kó ṣe wá sí fún àwọn èèyàn ojúṣe ìmọ̀ọ́mù ni kó kó àwọn èèyàn lẹ́sìn oúnjẹ ìmọ̀ òun jẹ́ torí pé ogún bàbá rẹ̀ ni ogún bàbá bàbá rẹ̀ ni torí ẹ̀ ló fi òkú òun lẹ́tọ̀ọ́ láti jẹ ìmọ̀ bí o tẹ̀ nímọ̀ nípa àtàkùn ló ń ṣe kọ̀bùlíbà àdí kò lè yanjú rẹ̀ kò lè yanjú ẹ̀ ó kàn fira ẹ̀ síwájú lọ́la túláǹtì náà ni pé kò sí bá ba ẹni tó máa ní kó ń mọ̀ jẹ́ eléyìí kọ̀ gan nílẹ̀ Yorùbá ọlọ́run ní ẹ padà sínú alukur'an nínú súrọ́tù tàwùbà àyà 18 ìnàmá yàmù masájídà lọ́ọ̀nì من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولن يخش إلا الله Allah ní àwọn tí wọ́n lẹ́tọ̀ọ́ sí ìdarí mọ́ṣáláṣí àwọn náà ní àwọn tí wọ́n jẹ́ onígbàgbọ́ òdodo onígbàgbọ́ wọn yè kúrò nínú Allah سبحانه وتعالى توحيد الربوبية توحيد الألوهية توحيد الأسماء والصفات ذاك من تون انتون شنن كان انتون فاوندي يو توحيد توحيد رتي وو ودي وو imam tó ń di oúnjẹ tó fi ń nan kàlí àfáà mi lórí lórí mímọ tàwíìlì rẹ ti wọ ìgbàgbọ́ rẹ ti wọ tó pọ́ńtà kọ́kọ́ nínú áyà yóò fi fèlè ń bẹ̀ torí pé ìsàkóso ọ̀run darúkọ ni mọ̀ ní amana billahi wal yawmil akhir ẹni tó nígbàgbọ́ sí Allah àti ọjọ́ ìkẹyìn ẹni yẹn ò nígbàgbọ́ sí Allah ló fi ló fi gbé oúnjẹ káàkiri gẹ́gẹ́ bí ìmọ̀ ọ̀hún á ah, lè kí òun lẹ́yìn rẹ̀ á ó fi ó ta ó lè yọ ní wéṣẹ̀ ó dẹ̀ fi nà kánlẹ̀lẹ̀ ó tún wá wé e padà á ó wá bọ́ síwájú wájú aláwọ̀ afúnára lè kí òun kò wọ́ ìṣẹ̀ láti ṣe ìmọ̀ torí pé ó ti takò ayà yìí ọlọ́run láwọn tí wọ́n mọ̀ dání mọ́ṣáláṣí tí wọ́n mọ̀ kírun fáwọn èèyàn tí wọ́n mọ̀ lídà àwọn èèyàn mọ̀dá ámàna billahi wal yawmil akhir ẹni tí ìgbàgbọ́ rẹ̀ dúró dáadáa nínú Allah àti ọjọ́ ìkẹyìn wà kọ́ọ̀mù sọ̀lá tí wọ́n ń gbẹ̀rù dúró bó ṣe tó àti bó ṣe yẹ ẹlòmíì ìdí tí òfin wọ́ọ̀tì kó jẹ ìmọ̀ọ́mù kó jẹ wulẹ̀ mọ̀ọ́rúnjì kọ̀mọ̀ọ́rúnjì ìmọ̀ọ́mù kan bẹ kì í wọṣọ agbádá àti má ti wọṣọ agbádá lásán kò ní wọ ina kò ní wọ iná yóò wá gbé agbádá yẹn wọ agbádá yẹn wá ní sẹ́ni gbogbo abíyá rẹ̀ báyìí gbogbo ẹgbẹ́ ikún rẹ̀ báyìí gbogbo ẹ̀ ní ọmọ tó ń ta irú ìmọ̀ mi wọlé lé kí ló fà kò mọ òfin ẹ̀sìn nípa sísúrò làárọ̀ kéèyàn ó bo àárọ̀ nígbà tó bá fẹ́ kí wọn tíyẹn ni wọ́n bẹ̀rẹ̀ question ọ̀rọ̀ fíkì lọ́wọ́ ẹ̀ nípa àwọn ṣòro tó fi hákì sọ̀lá tí torí kò fún ara rẹ̀ kọ́ kí ló fi ń kírun agbára tí ó ṣe gbogbo ìhà rẹ̀ lọ́sílọ́sì gbogbo ipò rẹ̀ bẹ́ẹ̀ ni ó mọ yán hò ẹ̀rí tó ní yẹ́wò tó káwá sókè gbogbo ara rẹ̀ lẹ́mọ̀ rí lórí irun ọba tọmọlẹ́yìn rẹ̀ bá ń ṣe bẹ́ẹ̀ wá àti wò ni ó ṣe fún tọpọlọpọ wọn ẹ mọ̀ rí àwọn àlébù yẹn láwọn àlébù ńláńlá ìmí ni wọn ò mọ kùránìkà ìmí ni wọn ò mọ kùránìkà sọ́tòlù pàtí àjẹ́ ìní ẹni tí ò bá ti kà á dáadáa irú yẹn ò lálàáfíà tó bá ti lọ ń chéńjì àyà sọ́tòlù pàtí hà especially tó bá ń sọ pé wàlà láàlì instead of wàlà dọ́ọ̀lì wà ní gẹ́gẹ́rì màgbólúbì gẹ́gẹ́rì màgbólúbì màgbólúbì láàbù ló fi yẹn láàbù mọ́ lù ìtumọ̀ ti chéńjì torí pé gẹ́gẹ́rì màgbólúbì ló wà lẹ́yìn mangudu yẹn sí mangolúbi báyìí mangolúbi àlẹ́yìn wàlàláàlì wàlàláàlì ìtumọ̀ yẹn láti ṣe tó ẹni yẹn ò ká túrọ́tù fàlíhà irun yẹn ò lálàáfíà irun yẹn lálàáfíà tẹ̀wọ́n àwọn ọmọ kúrò bẹ̀ tó kúrò bẹ̀ àwọn ọmọ yẹn pé kí wọ́n tó gbà bá labàbá hẹ́ lòun ti jẹ ìmọ̀ mọ̀ṣáláṣí lòun ti ka kí ní pẹ̀lú mọ̀ṣáláṣí pé á pè tán ni lẹ́yìn tí ìrora jẹra ààlè ẹni tó mọ sọ́tún pàṣẹ àkà kò lè kírun lẹ́yìn ẹni tí ò mọ sọ́tún pàṣẹ àkà tí wọ́n bá mọ̀ ọ́n kà tẹ́ni tí ìmọ̀mù yìí ò mọ̀ ọ́n kà tó bá ti lẹ́yìn rẹ̀ irun rẹ̀ ò ní àlàáfíà o kódà gbáàrú sí ẹni padà lálàáfíà ṣùgbọ́n wọ́ tó mọ̀ ọ́n kà jù ú lọ wá tó lẹ́yìn rẹ̀ irun sí ò ní àlàáfíà tó àwọn fàṣọ yìí pé ẹni tó jẹ́ kọ́ọ́rí kò gbọ́dọ̀ kírun lẹ́yìn ẹni tí ó jẹ́ omi yìí wọ́n sọ yìí pé ẹni yẹn ni ẹni tí òun bá ti àká ṣùgbọ́n kọ́ rí òun bá ti àká tó kò gbọ́dọ̀ kírun lẹ́yìn ẹni tó tó bá ti lẹ́yìn rẹ̀ lẹ́yìn rẹ̀ èrò rẹ̀ lórí làbíà tó bá bá tẹ́tí tó tó bá ti rẹ̀ tí ò bá ti yanrantí tó bá jẹ́ nípa lè fún mọ́ akọ rẹ̀ tí ò ní mọ́ pìtàn fún wa pé kí wọ́n tó bí ìyá wa kan lòun ti ń kí so àádùn ìwà àti ìfúnra ti kọ̀rẹ́ ṣe ṣùgbọ́n bá ìgbà tí òní kọ́ náà ni àálọ̀ kírun wa níbò míì àálọ̀ kí níbò míì ẹ̀rí wà kọ́ ọmọ sọ̀la ọlọ́run láwọn tí irun wọn yanjú irun wọn yanjú nípa kíkà nípa dídúró àti gbogbo ẹ̀rọ wọn yanjú ẹ lọ sáwọn mọ́ṣáláṣí mi báyìí ẹ ẹ máa wò ó pé tẹ́lẹ̀ tó bá tẹ̀ jẹun tó gbọdọ̀ tó lẹ́yìn mọ́mú yẹn tó bá ṣe jẹun tán torí pé yóò fẹ́ oúnjẹ ó fẹ́ jáde nínú ẹ̀ látara rush rush Allahu Akbar Allahu Akbar àtòwọn àti làdáni kò wá ní sí gáàpù Allahu Akbar Allahu Akbar tẹ̀lé aláàlá ọ̀bá ọ̀lọ́kọ̀ alham Allahu Akbar kò ní bẹ́ẹ̀ sí gáàpù tí èyí ó fi ṣe subhana rabbiyal azim mẹ́ta pérépéré à ń bọ́sibọ́sí kó olùfẹ́ṣẹ́ márùn-ún márùn-ún báwo àdábìrẹ̀ sọ yí alẹ́ṣe subahana ọ̀bí alàzim alẹ́ṣe mẹ́ta alẹ́ṣe jù bẹ́ẹ̀ lọ alẹ́ṣe márùn alẹ́ṣe méje alẹ́ṣe jù bẹ́ẹ̀ lọ báyìí bá ti gbà wá sí i. ẹ̀rí ṣùgbọ́n lẹ́yìn rẹ̀ tipátipá tó bá tó bá tẹ̀ lọ pẹ́ lórí ìdúró lẹ́yìn tó ti rùkú tó kó tó lọ rùkú ti dìde tẹ̀lé ọ̀la àdùnnà kámẹ́dà. kí ló ń yẹn wọ́n ní wọ́n dúró ti gbá wọ́n dúró ti gbá ní ṣáfṣáf láàrin ìṣẹ́jú kan méjì wọ́n ti sí ìṣá ìtàn lẹ́yìn tí wọ́n ti rùn tán àwọn lè bẹ̀rẹ̀ àwọn yàrá gbájá kọ́lọ́dé ó dáa fún wọn yà tẹ̀lé lò kọ́lọ́dé ó dáa fún wọn ọjà àwọn kọ́lọ́dé ó máa yá jẹ́ ìṣìn wọn lọ́wọ́ nílé ó bá jẹ ó wá lè lu wọn náà wà lórí yẹn ẹni tí ò lè lu five minutes lórí irun ìmáàmù yóò wá tó wọ́n náwà lórí ó ṣàdúrà fáwọn èèyàn kìí kan kọ́lọ́wọ́ lẹ́kọ́jọ́ fẹ́jà wọn máa yá àwọn bá wọn tó fẹ́jà ilẹ̀ alkiyama fọ́nà wọn ṣàfihàn fún wọn ẹ̀ẹ́dúrà o lè lo thirty minutes forty minutes one hour lẹ́ni tó ń ṣe yẹn ṣùgbọ́n wọ́n fẹ́ kírun kò lè farabalẹ̀ kírun subhanallah ẹni yẹn wọ́ọ̀d láti jẹ́ ìmọ̀ọ́mù mọ́sálásí yẹn ọlọ́run ní ìnáwó ya àwọn masajid Allah àwọn tí wọ́n máa darí mọ́sálásí man amana billahi wal yawmil akhir wa aqama as-salah wọ́n ń gbèrò wọn dúró dáadáa wà á ta zaka kódà wọ́n ti yọ zaka wàlá yàtọ̀ illa Allah wọ́n bẹ̀rù nǹkan mí lẹ́yìn Allah subhanahu wa ta'ala fàáta ulaika yakunu minal muhtadin àwọn yẹn gangan ló ṣe é ti kí wọ́n dẹ ní ìmọ̀nà níwájú ọlọ́run láyé pàtàkì àmọ́ eléyìí àdàlà subhanahu wa ta'ala kọ́lọ́ ti di oṣù wọlé àǹfààní inshallah àdúró sórí ayé yìí tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ á tún kọ́ńtínú bìbí nílá. inshallah bí Allah subhanahu wa ta'ala yóò ṣọ́wà ju ẹ̀sùn kọlọ رمضان كون مضى قد يجب ولا يحصى في الجراء ولا اله الا الله اقول قولي هذا استغفر الله ولكم السلام عليكم ورحمه الله وبركاته نعم وعليكم السلام نعم نعم

àìbẹ̀rẹ̀ ah, ni wípé ní àsìkò Ramadan nínú àwọn ìbàdá tí a máa ń ṣe òun náà ni kíkí sọláàtì sàrọ̀wé ìrún àti sinmi tí a máa ń kí táwọn ìlú àti ìlú aṣáájú. wọ́n ní gẹ́gẹ́ bí a ṣe mọ̀ oríṣiríṣi tàràwí làwọn ń rí láwùjọ wa bẹ́ẹ̀ ni ǹjẹ́ ìgbàláyé wa ká sí lẹ́yìn àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn tó jẹ́ wípé mọ́dúró sí gbá òun ni tàràwí wọn ó lè pín ìmọ̀mù lè pín sọ́tò káwùkà iná ọ̀tọ́ iná ó lè pín sórí ráàkà mẹ́ta ráàkà alákọ̀ọ́kọ́ iná àtọ́ iná kàlùkà ọ̀tọ́ àti oṣù kìtàn nìyẹn rákàlẹ̀ kejì pàtọ́bì di rọ́bì kàwọn har ó di rúkú rákàlẹ̀ kẹta iná sáni akáwọlẹ̀ àkà dáwọn pé dáwọn fi ṣe bẹ́ẹ̀ tó dẹ̀ mú síwá lọ àhà láàrin ìdẹ́jú mẹ́rin márùn-ún ó ti parí sàráwé rákàtẹ́jọ jáde máa kírun lẹ́yìn ìlú àwọn èèyàn báyìí rárá rárá kí ló fà ìjọsìn la fẹ́ ṣe kì í sì ṣe ìjọsìn òde ìhà àti tí ó kó mẹ́jáde rárá kìí ṣe ìjọsìn bá fi òròjú ṣe ìjọsìn bá fi tẹ̀mítẹ̀mí ni kìí ṣe bá fẹ́ fi òròjú ṣe òròjú ló máa ń mú irú àwọn ìmáàmù bẹ́ẹ̀ yẹn kírun bẹ́ẹ̀ kódà ìmí iná àtọ́ iná kàlùkáùsàn ó ti gùn ó ti gùn àwọn súrà kan wà tó jẹ́ wípé alùpùrùfù ni mo ló bẹ̀rẹ̀ wọn àwọn aráàlú tí ẹlẹ́yọyọ la máa ń pè ẹlẹ́yọyọ la máa ń pè wọ́n gẹ́gẹ́ bí alif lam mim olúbẹ̀rẹ̀ wọn ìtẹ́lẹ̀ mi máa ń lò nìyẹn rákà alákọ̀ọ́kọ́ alif lam mim rákà ẹlẹ́kejì yóò bọ́ sí sọ́ọ̀nà rákà ẹlẹ́kẹta yá sí rákà ẹlẹ́kẹrin ẹ̀ka ha yá á sọ ìyẹn iṣẹ́ ọ̀tọ̀ máa lọ máa ń bì eléyìí ò kí n ṣe sọ̀rọ̀ sọ̀rọ̀ wẹ̀ torí pé yóò fi ẹ̀rẹ̀ yóò kó máa rí àwọn tó ń kírun lẹ́yìn ẹ̀ náà káfíà tó gbogbo ẹ̀ irun àti sinmi ni wọ́n pè á lo àsìkò lórí ìdúró táàkì kẹ́lákà kìíní kákà kejì á ṣòkò lẹ̀ á lè sinmi náà fẹ́ sùn ni á lè sinmi náà fẹ́ sùn ni dákà ẹlẹ́kẹta ẹlẹ́kẹrin á ṣòkò lẹ̀ á lè sinmi náà fẹ́ sinmi sọ̀rọ̀ sọ̀rọ̀ wẹ̀ káwọn èèyàn máa wá kán wá sọ ìròyìn ẹ di ìkí bó ṣe wù wọ́n ká jìnnà sílùú mọ́ṣáláṣí tó máa ti ń ṣe tààrà òwe ìfẹ́ tó ká lọ síbi tí ó ti wà mọ́dúrẹ́tì ẹ tó bá láǹfààní àbó ní okun àti agbára láti lọ kí níbi tó ti gun gan kò sí problem máwọn òbí wà tó pé wọ́n à ní jẹ́ oògùn púpọ̀ jù bẹ́ẹ̀ rẹ̀ ni kò ní ṣọ́ọ̀tì kò ní ṣọ́ọ̀tì kì í ṣe bí áyà kan lórí rákà kan wọ́n lè máa ka péjì kan ọ̀pọ̀ Al-Qur'an eléyìí ó ṣe déédé kò burú pọ̀ jù kò sì kéré pọ̀ jù fẹ́ẹ̀ máa ka péjì kan ọ̀pọ̀ Al-Qur'an lórí rákà kọ̀ọ̀kan ó wà ókè bàbá ní mọ́sálásí mi péjì méjì náà ń kà ọ̀pọ̀ Al-Qur'an lórí rákà kan wọ́n ka péjì péjì pẹ̀lú wà wò pé a àbá máa fẹ́ kú mọ́sálásí yẹn táwọn jí ní o ẹ̀ kò sí protest lọ́dún Nàìjíríà <laughs> lọ sẹ́kù ibi tó ti mọ̀ wípé kò ní gùn jù ṣùgbọ́n kò lè ṣọ́ọ̀tì jù náà tí wàá fi ibi dúró fún àwọn àsìkò díẹ̀ lẹ́yìn sọ́tòlù fàtíhà ìṣe yìí pẹ́sọ́tò sọ́tòlù fàtíhà ń sáré rúkú ara wọn aka súnà tó gùn díẹ̀ tó jẹ́ wípé á nà ẹ́ lára ẹ̀ gbọ́yà kùrọ̀ á dáadáa ṣáájú kí ẹ̀ tó rúkú eléyìí nǹkan tí ó dáa ni so ibi tí nǹkan mẹ́rin máa ti ń sábà yìí ṣẹlẹ̀ àwọn ọjà bí kẹ́ bá lọ sí Lagos Island ìdúmọ̀ta so ní àsìkò Magrib ẹ máa rí pé oríṣiríṣi mọ́ṣáláṣí àwọn mọ́ṣáláṣí ẹ̀gbẹ́ ṣọ́ọ̀bù ẹ́ àwọn fáwọn yìí náà ni o àwọn fáwọn yẹn tí wọ́n ní iṣẹ́ tó jẹ́ wípé wọ́n ń wá àwọn ọlọ́jà tó máa gba two hundred naira five hundred naira lẹ́yìn tarawih ọmọ àgbàdo wọn ní ẹdúró kítàráwì ẹdúró kítàráwì tẹ́bà ti délé yóò ti rẹ̀ yìí tó wọ́n yẹn kúrẹ́jà àwọn ìyá yẹn ògùn máa dúró wọ́n máa wá tẹ́ni sí gbogbo pé mo ti rí wọn dáadáa wọ́n máa tẹ́ni sí gbogbo etí ṣọ́ọ̀bù táwọn oníṣọ́ọ̀bù ti close gbogbo bẹ̀ náà wọ́n tẹ́ni sí so ìmáàmù ti wà ó jẹ́ wípé tàǹbáì wọ́n máa ń jàdú nítorí pé ó máa di pé ẹni iná padà mú ni wọ́n máa ń jàdú ni o torí owó ti á gbà so ẹ wá ní tíìrì láti bẹ̀ tí kẹsàn sọdá community yìí báyìí kẹsàn sọdá ẹtún rí mi òun náà tún ní mọ́mú títí ẹ̀ náà ẹtún wọ ẹgbẹ́ kejì ẹtún rí mi òun náà tún ní mọ́mú títí ẹ̀ náà bọ́sẹ̀ tó ká kélékélé nìyẹn gbogbo wọn wá níwájú òtúgba ni wọn fọdù òtúgba sáfsáf ní torí pé wọn fẹ́ káwọn ìyá yẹn dúró kí sàtàrà wì wọn fẹ́ káwọn ọba ọlọ́jà kí wọn dúró kí sàtàrà wì ìfá ìwọ nígbà míì ìfá ìlè máa fi ìwọ ilé tí wọn fi gbé ìfá ìdúró torí kéde wọn fẹ́ tètè kí sàtàrà wì yẹn kan balẹ̀ wá bẹ̀rẹ̀ àdúrà àwọn àdúrà ńláńlá ẹ̀ nífọwọ́ ẹ̀ nífọwọ́ yín bí ọmọ yín sí o ta ní agbọ́ yẹn tí ò ní tú gbogbo gbàdú ábẹ̀sì <laughs> ní kówó jáde rí to ní tán ti ń pawó ni àsìkò rọmọdán tó ń bọ̀ báyìí wọ́n ti ń pèsè ẹ̀ bá wọn mú àfáà kan tó jẹ́ wípé fáìlì orílẹ̀ ló ń gbé o ó tọ́gù wọ àárín àwọn táwọn táwọn ti jẹ ìmọ̀mù láàrin ọjà nìkan ṣá àwọn ìmọ̀mù etí etí ṣọ́ọ̀bù náà ni o tó lójoojúmọ́ ibi tó lọ nìyẹn ní ọ̀rọ̀mọ̀tán lójoojúmọ́ tó ń bọ̀ nínú ọmọdọ́ àwọn fáwọn èèyàn tó àwọn nǹkan báyìí ẹni tó bá ní ẹ̀sìn ṣe tó dẹ̀ tó dẹ̀ fẹ́ sin ọlọ́run ní ọmọdọ́n kó wá ibi tí tàràwì ìyànjú tí wọ́n ti ń kí dáadáa pẹ̀lú ìfarabalẹ̀ ibẹ̀ ní gbogbo lọ sí anábì ni máa ń kọ́ ọmọ ọmọdọ́n tọ́lọ̀ láwọn ọ̀rọ̀ ẹni tó bá kí irun òru nínú ọmọdọ́n ìyẹn wàtísáàbà tó lè ran kan orí níwájú ọlọ́run bó fi ọ̀la mi máa sàkọ́jà wọn yẹn láti ní ọlọ́run sàkúrìjà àwọn ẹ̀ṣẹ̀ tó fi lọ kì í fi má dùn òfin gbá àlàyé ìsọnù àdéhùn sọ̀rọ̀ bá wọn àdéhùn sọ̀rọ̀ mú sọ̀rọ̀ fúnra lọ náà lọ́kẹ́. Thank you náà. Naam, harami, wọ́n ti fi lóru ìbéèrè ni wípé ìjẹ́ alẹ́ tí sàrán wí lẹ́yìn imam kó tí wọ́n di lóru àtúndì fáwọn kan tó ń kí náà fílà àtúndì ọyìn wọn lẹ́yìn tàájú ìdílé Ramadan. ìbéèrè yẹn gẹ́gẹ́ ni wípé ìjẹ́ àtúndì kí náà fílà ní lóru lẹ́yìn sàrán wí wa. àwọn onímọ̀ ọ̀rọ̀ wọn pín sí méjì lórí ẹ̀ based on àwọn ẹ̀rí tí ó hàn sí wọn àwọn kan dúró lórí wípé anabiwa muhammad sallallahu alaihi wasallam kì í kí kọjá rákà mọ́kànlá ní gbogbo òru rẹ̀ láti ìrọ̀lẹ́ yìí ṣáì sílẹ̀ òfin mọ́ kì í kí kọjá mọ́kànlá àwọn kan dúró sí lórí lórí yẹn wípé a gbọ́dọ̀ kí kọjá mọ́kànlá àṣeyẹ́kù náà sọ̀rọ̀ dé alàǹdáni rahman allah position wọn ni wọn là gbọ́dọ̀ dúró àtàwọn afáàmì náà a gbọ́dọ̀ kí kọjá mọ́kànlá so pẹ̀lú àwọn ẹ̀rí tí wọ́n mú wá. àwọn onímọ̀ mi sọ wípé a lè kí kọjá mọ́kànlá wọ́n nítorí wípé ẹni tẹ́ ní kì í kí kọjá mọ́kànlá lẹ́nu àbùkámọ̀ sọ̀rọ̀ sálá ǹjẹ́ nìkan wà lẹ́nu tó lè kí ìrùn rò àdáni. tàràwì ìdílé sẹ́nìkan wà tó lè kí ìrùn tàràwì ìdílé tó jẹ́ wípé tó bá bẹ̀rẹ̀ sàábì kan tó lọ jọ́ìn yẹn ló ń pọ́n kí náà sílẹ̀ tàájú tó lọ jọ́ìn yẹn gan ó rí gírẹ́dì fún un jọ́ìn yẹn ó ní tòbí pé nígbà tó bẹ̀rẹ̀ ó fi rákà kọ́kọ́ ó ka sọ́ọ́tù bá kọ́ra ẹ bó ṣe dùn àyà two hundred and two ṣe two hundred and eighty six àdúgbò ló máa sọ́ọ́tù bá kọ́ra two something gbogbo ẹ̀ àtàkì ìtàlákù ṣèdílẹ̀ lórí rákà kan ó ní kò wá sọ lórí rákà yẹn náà kò rúkú o ó wá gbé súrọ́tù nìfà yẹn náà ń lọ àfà olóhùn rò pé tó bá dé orí àyà hundred yóò sọ kò stop olùkù àyà two hundred yóò sọ kò stop ó kà á tán ó wá gbé súrọ́tù alẹ́ ìmọ̀ràn ló dáná àkọ́kọ́ àwọn èèyàn máa kú lẹ́yìn mọ́mù yẹn lọ́jọ́ ìgbà yìí àbá oníkan ní ó kù oníkan <laughs> ní àkọ́kọ́ wọn ṣe láìsí ọmọdé àkẹ́ẹ̀kì. yes so tàbí ìyẹn ihe wípé ó na létí tó ṣẹlẹ̀ fáwọn olókù rẹ̀ ni ó ní òun ro aburú lẹ́mìí àwọn yẹn sọ pé kí ló rò ó ní mo rò pé kí n kú lẹ́yìn rẹ̀ kò pè é lóòótọ́ ìrún tó máa ń da kí ni ẹ wá wò pé ka gbogbo tó kàn ìlú kan báwo ni o ṣe ní kí irun yẹn fún five tó làwọn sọ́là kan tó wọ́n pé àwọn ò lè kí bẹ́ẹ̀ o èyí tẹ̀ táàbì sọ pé mọ́kànlá náà ni táwa pariwo mọ́kànlá láàrin ten minutes láàrin twenty minutes ẹ ẹ tó bá lè kí ju mọ́kànlá lọ kó kí ju mọ́kànlá lọ so àwọn afáà bẹ àwọn sọ yìí pé ẹni tó bá ti tàrà wù lẹ́yìn imam wọn ni tó bá jí lóru wọn ni tó bá dé àwọn kan kí náà sílà tó bá yẹ kó ti kí sáfà tí ti di lẹ́yìn imam torí pé wítìrì ló gbọ́dọ̀ jẹ́ irun àti gbẹ̀yìn wọ́n ní kẹ́ni yẹn tó bá ti di kó tó jọ́ìn àwọn yẹn kó kọ́kọ́ kíra kàkàn ẹ́ kó fi jọ́ìn wítìrì tó ti kí lóru kó fi sọ di even chocolate tó bá ti sọ di even kó ṣe wá jọ́ìn àwọn oníṣáájú kọjọ wọn wọn ti lọ kọ́mọ́tì wá sí mẹ́wàá wọn tán àbí ìdánwò ẹ̀kí tán kó ṣe wá sí wítìrì so yóò lè fulfill condition wípé ìjàálù áfírí ọ̀sán láti fún wítrọ́ kí wítìrì jẹ́ irun àti gbẹ́lú tẹ́lẹ̀ ó clear àwọn àfa àkọ́kọ́ táwọn náà sọ wípé ẹ gbọ́dọ̀ fi bákàlá lọ àwọn dúró lórí hadith míì tó tún wá wípé anábì sọ wípé tó bá kírun lẹ́yìn imam tó kí pérépéré hasa yansori tí imam fi dìde yóò ní láàdá ẹni tó fi gbogbo òru rẹ̀ kírun nítorí ẹ̀dùn ni tó bá jí lórí kọ̀ọ̀kọ̀ àná so àwọn míì náà mùsùlùmí wọn lọ báyìí pé wọn convince pẹ̀lú ilé àwọn míì wọn convince pẹ̀lú ilé yìí tẹ̀yìn bá ṣe so ìbádà náà ni gbogbo ẹ̀ so ṣùgbọ́n tí ẹ kàn kò fi làwọn condition sí ó bá wá kọ́lọ́n balẹ̀ kí ló ti pẹ̀lú sọ náà wálé kí sọ. Okay. ó ti mọ̀ fi ń lídì ok so wọ́n ní àwọn ìmọ̀mù mi wà tó jẹ́ wípé wọ́n máa ń mú Kùránì dání àbí kí wọ́n mú fóònù wọn dání láti fi lídì èrò so ìjẹ́ nǹkan báyìí jẹ́ ó sọ in tó dáa jùlọ tó dáa jùlọ òun ni kí ìmọ̀mù yẹn máa mú ẹni sìn dání bí Kùránì àbí fóònù torí pé distraction lè ṣẹlẹ̀ so pẹ̀lú nǹkan tó mú dání yẹn ó fẹ́ ka pages tó pọ̀ ló fà tó fi mú koran dání so ìwọ̀n bá tó bá há ó lè fi líìdì sàràwé ìwọ̀n bá tó bá há ó lè fi líìdì sàràwé distraction mi lè ṣẹlẹ̀ gan kí whatsapp message wọlé ẹ ẹ kí sms wọlé ẹ facebook nígbà tó wọlé so ó kì máa yọ kíní kúrò ẹ internet kó dàtà àwọn sáyẹn wọlé tẹ́tẹ́ mẹ́ta wọlé kọ́ àbí tí nǹkan máa ṣe fóònù yẹn tó kí ló máa ṣẹlẹ̀ pẹ̀lú ìrìn tó ń kí tó oríṣiríṣi distractions ni ó lè ṣẹlẹ̀ ẹlòmíì tó gbé olùdí kúrẹ́ ìdáni kọ́ wọ́n lè mú náà lọ tó yóò da tó ń kà yóò da lóró àti bẹ́ẹ̀ lọ tó àwọn afáà máa ń rẹkọmẹ́ndì pé ìwọ̀n bá téèyàn bá há kó máa fi kírun ó bẹ́ ta ṣùgbọ́n kì í pé ìrun ẹni yẹn bàjẹ́ ẹni tó mú kó ń dání tó ń ka kọ̀ọ̀án níbẹ̀ láti lè ní ìdí pé ìrun ẹ bàjẹ́